nínú ìwé two hundred golden hadiths from the messenger of Allah ti abdulmalik mujahid ti iléeṣẹ́ tẹ̀wé darussalam tó gbé jáde hadisi kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi al-imam ra'in wa mas'ulun 'an ra'iyatihi wa rajulun ra'in fi ahlihi wa huwa mas'ulun 'an ra'iyatihi bí tá a dé wa rajulun ra'in ọkùnrin adarunjẹ ni fi àhàlìhì nípa àwọn ará ilé rẹ̀ wàhùwà mas'ulun a sì bí léèrè mas'ul ẹ̀ńtà bì ní ànàrọ̀ ìyá tì nípa àwọn nǹkan ní kó dájẹ́ àti wá bá láyé òun níbọ̀ pẹ̀lú ògùn ọlọ́run àkàṣẹ rẹ̀ ńlẹ̀ ní òru tòní tàbí kásẹ̀ rẹ̀ ńlẹ̀ nípa tá bí léèrè onítàmọ̀ sí discipline lédè òyìnbó discipline náà ni mm, ìbáwí lédè yorùbá ìbáwí a nípe ní punishment punishment ìdíyàjẹ nìyẹn ọlọ́run ò ní ká fìyà jẹra wa ṣùgbọ́n àlebára wa wí àlebára mm, wa wí ọ̀rọ̀ nípa ìbáwí yìí ó ṣe pàtàkì nínú nǹkan tí wọ́n sì béèrè lọ́wọ́ ọkùnrin nípa àwọn aráalé rẹ̀ ni báwo ló ṣe bá obìnrin rẹ̀ ìyàwó ẹ̀ wí sí àti báwo ló ṣe bá àwọn ọmọ rẹ̀ wí sí nípa ti ìyàwó nípa tòmí ọ̀pákùtìlẹ̀ tí ó wà fún ìwọ̀n bá obìnrin wí ó ní súra ẹlẹ́kẹrin ayẹ̀kẹrin lé ní ọgbọ̀n sí ìkarùndínlógójì sura four aya thirty four to thirty five suratul nisa ọlọ́wọ́n bá alékè ọlá ló sọnù aya ìpè. wàláàtì تخافون نشوزهن فعظوهن واهجرهن في المضاجع واضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن السبيل إن الله كان عليا كبيرا ìtumọ̀ Allah Ta'ala ni tàbátì ẹ̀mú láti bẹ̀rẹ̀ gàgà àmọ́ àyà ìbẹ̀rẹ̀ àyà ọlọ́ni ar-rijalu qawwamuna 'ala an-nisa àwọn ọkùnrin ní òpómúlérò fún àwọn obìnrin o àwọn aláṣẹ lórí wọn bima faddala Allahu ba'dahum 'ala ba'd nítorí pé ọlọ́run ṣe àjùlọ fún apá kan wọn ju apá kejì lọ àti ṣàlàyé yẹn sẹ́yìn wà bí máa anfaqu min amwalihim àti nítorí tí wọ́n nánu dúkìá wọn àti sọ̀yẹ́ náà sẹ́yìn ọlọ́nifà sọ́ọ̀lì hàtú kọ́ níta tó náà fi dọ́ọ̀tò lẹ́kọ́ ìdí mi máa fi dọ̀lọ́ eléyìí ni a sọ pẹ̀lú ògùn ọlọ́run tàbá ti parí àlàyé tẹ́lẹ̀ ìtàn. ọlọ́run nítorí náà àwọn oníwà rere obìnrin olùgbọ́rọ̀ sọ̀kọ lẹ́nu olùṣọ́ àṣírí bọ́lọ̀ ti ìyẹn nípa yóò ma sọ fún wa nípa ètò tẹ̀lé tá a lọ́gbìn ní wàlẹ̀ mẹ́rẹ́ atú rọ àríyá tó ń fi ìbàgì ti sọ̀rọ̀ jìyà wà nọ̀rọ̀ àríyá obìnrin náà lòun náà jẹ́ nílé ọkọ ẹ̀ sì Ah, nípa ta ni kò dẹ́ran àbí kò mójútó àwọn ta ni kò dájẹ́ àmọ́ ìtọ́jọ́ pàkútì lẹ́ńtà sọ ẹ̀sọ́ iná ni ọlọ́run wà láti ìtàkọ̀ fún ẹnu ṣúza un àwọn nínú àwọn obìnrin yìí tó ṣe pé ẹ̀ ń páyà tàkọ̀ fún ẹ̀ ń bẹ̀rù ní ṣúza un ní ṣúza orí kankan wọn yà ń ṣe orí kankan ẹ̀ ń bẹ̀rù àìgbọ́rọ̀ sí yín lẹ́nu wọn ẹ̀ ń páyà pé lè ṣorí kankan àbí wọn ní fẹ́ gbọ́rọ̀ sí yín lẹ́nu fàáìdù ònà ọlọ́ni fàáìdù ònà ẹ ṣe wáàsí fún wọn wájúrú ònà ẹlẹ́ẹ̀kejì fílímù bọ́ọ̀jì ẹ jìnnà sí wọn yẹn ni pé ẹ takété sí wọn ẹ pa wọn tì níbi àwọn ibùsùn wọn wadribuhunna lẹ́yìn náà wadribuhunna mm, ẹlù wọn ká máa ṣàlàyé yẹn insha Allah fàáyín ata'nakum tí wọ́n bá wá ń tẹ̀lé yín gbà náà ò tí ń tẹ̀lé àṣẹ yín ò fala tadoghu alayhinna sabila ẹ má tún dọ́gbọ́wọ́ náà mí tẹ́fẹ́ fi dájà sílẹ̀ pẹ̀lú wọn inna Allaha kana aliyan kabira ẹ lọ́mọ pé dájájú Allahu ta'ala aliyan ọba tó ga lọ́lá ni tó ga gan fíofío rẹ̀ tayọ gbogbo tí ń jẹ́ ìṣẹ̀dá tàbí ìran ọba tó tóbi ni. na tí a bá wo àyà yìí ó ń sọ fún wa nípa àwọn ìṣísẹ̀ tàbí ìgbésẹ̀ tá a lè gbé nípa bíbá obìnrin wí in order to discipline a woman the steps that we are going to take àkọ́kọ́ ni wípé kó tó ti pa àti ẹ̀bá obìnrin wí gan kó pa àbáwí ìjà akọ lẹ́kọ̀ọ́ àṣàlàyé sẹ́yìn pé a láti kọ́ àwọn ìyàwó lẹ́kọ̀ọ́ ẹni tí ò kọ́bìnrin rẹ̀ lẹ́kọ̀ọ́ tóbìnrin yẹn wá hùwà ìlẹ́kọ̀ọ́ tó wá lòun fẹ́ bá wí lórí kí ló fẹ́ bá wí sí ọkọ̀bìnrin yẹn ọkàn máa wò pé kí ni ń bò òun wí sí kí ni wàhálà ti ń fà kí ni ìjà ti ń jà yóò kàn máa wo bí èèyàn burúkú ni yóò máa wo bí ẹni tó ṣe pé ìka ni nítorí náà tóbìnrin wa bá ń ṣorí kankan tàbí tí ń hùwà tá a fẹ́ àbáwí àwọn ìwà wọn yìí a lè pín sí ọ̀nà bíi mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ ìṣorí kankan nípa tó ní ń ṣe pẹ̀lú ẹ̀sìn alẹ́ ìbàdàt ẹlẹ́ẹ̀kejì ìṣòrí kùnkùn nípa ìmọ̀ ṣe àwọn nǹkan tó tako òfin ọlọ́run ó lè má jẹ́ ìbádà ó lè má jẹ́ jọ̀sìn gángan ẹlẹ́ẹ̀kẹta ìmọ̀ ṣorí kùnkùn nípa in tí ò sẹ́rí fún kò sẹ́rí kankan fún ọ̀nà Qur'an kò sínú súnmọ́ pé nǹkan yẹn pé kò bá a mọ̀ ṣùgbọ́n bóyá lọ́dọ̀ tiwa àwa òkà nífẹ̀ẹ́ sí nǹkan yẹn. ìpín alákọ̀ọ́kọ́ nípa ń tó jọmọ́ ìbáadà bóyá fún àpẹẹrẹ ọlọ́lá wa mẹ́wọ̀n ìyàwó wa bá kú kò kírun mọ́ tí ó bá ti di àárọ̀ ṣubú àjì kò kírun yóò jí lóòótọ́ tá a bá lọ mọ́ṣáláṣí tá a dé àtúbà tó ti ń sùn padà ó kírun ni yóò máa fọ rárá yóò lóun ó kí padà òun padà kí ẹ fi ń lẹ̀ àwa ń ṣàkíyèsí pé kò kírun yìí irú eléyìí ìbáwí tí wọ́n ń sọ ń bí ìpè ká kọ́kọ́ ṣe wáàsí fún wọn tí wọ́n ń pè ní wáàsí ní ọ̀rọ̀ ìṣítí ìṣínilétí wàhálù tàbí ìkìlọ̀ irú ẹni yìí tí ò kírun mọ́ yìí a ṣàlàyé ìjọ́ràn yàrùn fún gbọ́lẹ̀ pé èèyàn ní ó yẹ kó ti mọ̀ tẹ́lẹ̀ o ọ̀ràn ní irun tí èèyàn bá ti kírun èèyàn ti kú ní Islam tí ò bá gbọ́ ọ̀rọ̀ à ń ta kété àbá lórí ibùsùn ọ̀rọ̀ tọ́lák ní ó bọ̀ sí <clears throat> ọ̀rọ̀ kíkọ́ nítorí pé sọ̀rọ̀ ti káàfin ni. mushrikatan irú obìnrin bẹ́ẹ̀ ti di kèfèrí ó ti dẹlẹ́bọ pẹ̀lú májẹ̀mú pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ó ti kó mà nìyẹn torí pé lòun ò kírun mọ́ ó yàtọ̀ sí pé òun kò kírun mọ́ ní ti òròjú tàbí ti ìkọlẹ̀ ṣùgbọ́n òun ò kí mọ́ òun ò tiẹ̀ ah, wàhálà yín ti pọ̀ ju ìwọ ni irun gan ọlọ́run òróró ah, bá a kírun kò ṣe nǹkan kan ìwà lẹ́sìn ló bá mú orin kan náà àwọn ló fi sẹ́nu ìwà lọ́lọ́run ó béèrè gan gbogbo wàhálà ẹ̀rùn àwọn tí ò kí omi sí wọn ní wàlìjẹ́ náà ni ẹlòmíì gan kíkíkíkí gbogbo orí ẹ̀ ló dúdú eh, inú ẹ̀ ló dúdú bí nǹkan mi ó forí lulẹ̀ títí gbogbo ẹ̀ ló ta kókó ìwà àwọn tí ò kírun gan dáa jù lọ inú ló ṣe pàtàkì subhanallah tó bá ti jẹ́rú eléyìí tá a ṣàlàyé fún tó ti gbọ́ yé pọ̀ ọ̀ràn yẹn ní tó ṣùgbọ́n tó ń ṣe nù ọ̀rọ̀ ẹni tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú irú obìnrin ẹni ní ìdá àkọọ́lẹ̀ kíkọ́ọ́lẹ̀ táwọn àkọọ́lẹ̀ ni wọ́n ń pè ní tọ̀láàkú rọ́jẹ̀rìn tọ̀láàkú rọ́jẹ̀rìn àdẹ̀ní súnmọ́ mọ́ lóòótọ́ tí irú obìnrin lo àsìkò tó ọlọ́run kò ṣàánú wa. ìbéèrè wa lè wáyé pé nígbà tó ti di kèfèrí kò tẹ̀ ẹ́ kó gbénu lé wa máa ń tá a bá torí pé tó bá jẹ́ lẹ̀ ṣẹ̀rẹ́ àní á lọ fi tó àwọn aláṣẹ létí àwọn ìjọba àwọn ìjọba ò mú wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ pé n tó sọ náà ni pé irun kíkì kì í ṣọ̀rọ̀ yẹn ó sọ pé òun kíkí kìí ṣe kìíní kìí ṣe ọ̀ràn rẹ̀ òdì kẹfẹ́lí àwọn aláṣẹ ìjọba ló mọ̀ tí wọ́n ṣe fún anábì sallallahu alaihi wasallam sọ inú hadith tó wà ní Bukhari man baddala dinahu faqtuluhu ẹ̀ ń bá yẹ́sìn rẹ̀ padà tó lóun ṣe islam mọ́ ikú ló tọ́ sírú ẹ̀ níbẹ̀. náà àdéhìsì tó gbajúmọ̀ nínú ogójì àdéhìsì Imam Nawawi anabi ní la yahillu damu imri imuslimi illa min salaf mùsùlùmí ó ti di èèwọ̀ fún ẹnikẹ́ni láti ta sílẹ̀ àyàfi látara nǹkan mẹ́ta lábìlẹ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ èyí tó parí ẹ̀ ní ànábì ní wa táàríkù lè dì ní í alìmùfáàríkù lè jẹ̀mà ẹni tó gbé ẹ̀jẹ̀ ẹ̀sìn jù sílẹ̀. Si tó tó wá ń da mufarikuli tó tó wá ń da ìjọrú tó ń fa tó ń tó ń tó alimufarik tó ń péjọ hmm, tààrikùlì dín tó fẹ́ sin rẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ti lẹ́tọ̀ láti tà sílẹ̀. ìbéèrè wa wáyé ká ṣebí we have freedom of speech freedom of thought freedom of association freedom of religion oríṣiríṣi nǹkan báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sọ àwọn wo ló sọ ẹ̀sìn míì ló sọ ẹ̀sìn yẹn là ń pè ní democracy ṣé wàá làwọn tó sọ ọ̀hún náà nǹkan tí Islam sọ yìí náà làwọn sọ èdè tí wọ́n kàn fi sọ ló yàtọ̀ ṣàgbé ní Islam tánàbì sọ ni pé ẹni tó bá fẹ̀sìn rẹ̀ lẹ̀ ẹ̀ pa ẹni tí ó bá ṣe Islam mọ́ tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó tọ́ sí kápá èèyàn lè máa máa wò ó nítorí àwùjọ táwa wà ṣé ẹ mọ̀ pé rú ẹni yẹn ó dàbí kéèyàn wà ní US nsìn Amẹ́ríkà kéèyàn wá sọ pé democracy as a principle òun ò faramọ́ òun ò nílò kó wá ń pèpè sí i ní tí wọ́n máa gbóǹtàn lọ sílé ẹjọ́ fún ni kí wọ́n máa pè rẹ́bù ó ń gbìyànjú ó ń gbìdánwò láti dá ojú ìjọba bolẹ̀ èyí tó kéré jù nínú ìyà tí wọ́n fi jẹ́ ni kó lọ ẹ̀wọ̀n gbére treasonable fellow nìyẹn ó dàbí nàìjíríà náà ẹ̀rí pé ńgbà kan táwọn náà kan jáde pé kan yìí bá dáadáa wọn ló fẹ́ gbàjọba yẹn pé ó ti tako ìpìlẹ̀ tá a fi gbé orílẹ̀-èdè kalẹ̀ tí í tiwantiwa tá a mọ̀ sí democracy ṣùgbọ́n nínú Islam níta fi gbé kalẹ̀ náà ní ṣẹ̀ríà nínú tí ṣẹ̀ríà gbé kalẹ̀ ò ní irun kíkí ìjẹ́bọ́lọ́wọ́ bá alikẹ́ ọlá ṣe sọ fún wa pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ẹ sì rántí pé ọlọ́wọ́ bá alikẹ́ ọlá ẹlẹ́ẹ̀karùn ó sọ fún wa nígbà tí ó sọ surah 5 ayah twelve ọlọ́ni wàlá kọ́dé akọ̀dà lọ́hùn mi sáàkọ̀bà ní Israel ọba asna minhum isnai ashara nakiba ní ti dájúdájú ní ti pàápàá ọlọ́wọ́n ọba àlekíọ́lá ó ṣe àdéhùn pẹ̀lú àwọn ọmọ Israel ó gbàdéhùn lọ́wọ́ wọn wàbà asna agbẹ́dìde minhum nínú isnai ashara nakiba àwọn aṣáájú méjìlá kí ni ìdí náà fi jẹ́ méjìlá torí pé méjìlá nìran tá a ní bàbá ìsọ̀rọ̀yìí ìsọ̀rọ̀yìí bímọ ọkùnrin méjìlá ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ẹ̀ ọlọ́run ni wa qala Allahu ọlọ́run ọba sọ pé E ma'akum èmi máa bẹ̀rẹ̀ pẹ̀lú yìí la'in aqamtumus salah nígbà tí a bá ń gbé wọn dúró ó ní pé orílẹ̀-èdè yẹn ò orílẹ̀-èdè ẹ̀sìn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ni ìkọ́ ọmọ tó they will establish sọ̀la wọ́n ó fìdí ìrun kíkì múlẹ̀ lọ́nà wo bìbínà ilmasajid fi ṣàwárí àwọn ìjọba ó kọ́ mọ́ṣáláṣí sí àwọn àdúgbò àdúgbò àdúgbò nínú orílẹ̀-èdè yẹn kì í ṣe pé àwọn olówó kì í ṣe pé ìsìláàmù ní káwọn olówó mọ̀kànbọ̀ tó ojúṣe ìjọba ni kò kọ́kọ́ kọ́ àwọn mọ́ṣáláṣí yẹn náà ẹlẹ́ẹ̀kejì wọ́n tún wá gba ìmáàmù tí ó máa kírun fáwọn èèyàn ń bẹ̀ tí wọ́n sì máa mójútó jíjẹ àti mímu ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta wọ́n ó fààyè ilẹ̀ fún ìmọ̀ kírun wọn ò ní jẹ́ kí ètò ìjọba kó máa dí lọ. ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ó fòòró àwọn èèyàn sí ìrun kíkí wọ́n ó fòòró wọn ẹnikẹ́ni tí ò bá kírun ìjọba òun tábà wọnú sọ́ọ̀tù nọ̀rù sura twenty four ọlọ́run bá lè kí ọlá sọ fún wa wípé ńgbà tó ń ṣàlàyé fún wa nípa pé wàhádà lọ́hùn lẹ́dínà àmàlù minkum ọlọ́run bá lè kí ọlá lòun ti ṣe àdéhùn fún àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo nínú yìí wàhádà lọ́hùn lẹ́dínà láyà stakhlifannahum fil ard dájúdájú òun ó fi wọn ṣe àrólé lórí ilẹ̀ kámọ́ stark láfọlẹ̀ kí iná mi kọ̀bìlì kẹ́bọ́ lọ́wọ́n bá ṣe fi wọ́n ṣe àrólé lórí ilẹ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣáájú wọn ẹ̀rí yàwọn bùdú nàní ọlọ́wọ́n bá ní àwọn wọ̀nyí wọn ò máa ṣe kíni wọn ò máa fún èmi ọlọ́run ọba nítòdodo hmm. hmm láti fún nǹkan kan bí àyà ìjẹ́ ká mú láti eh, sura twenty four ni àyà fifty five sura ẹlẹ́kẹrìnlélógún àyà karùndínlọ́gọ́ta ọlọ́run ni wàhádà lọ́hùn lẹ́dínà àmánù minkum dájúdájú ọlọ́run bá ti ṣe àdéhùn fún àwọn onígbàgbọ́ òdodo nínú yín wọ́n àmìlú sọ̀lẹ̀ hàt tí wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ láyà stakhlifannahum fil abd dájúdájú òun ó fi wọ́n ṣàròlé lórí ilẹ̀ yẹn pé wọ́n máa ṣèjọba lórí ilẹ̀ àwọn ní ìjogún lẹ̀ ìjogún ilẹ̀ táwọn wí kì í ṣe ibi tí àwọn ẹlẹ́rìí jehova tí wọ́n sọ pé ilé ayé lálejò ńlá kọ́ là ń wé o naam ọlọ́run ní kámọ́ stock lọ́fọ̀lẹ́ dínà mi kọ́bìlẹ̀ gẹ́gẹ́ bí a ṣe fi wọ́n ṣàrólé orí ilẹ̀ àwọn wo ni àwọn tó ti ṣáájú wọn ìyẹn ní ìjẹ́ ká mọ̀ pé kì í sọ̀rọ̀ àlìjẹ́nà wọ́n ń sọ pé ayé lálìjẹ́nà wàhálà yóò mọ̀ náà nà láhùn mọ̀ díì tádọ̀ ọ̀làwọ̀ ọlọ́run wa ní yọmọkìnnà yóò fìdí rẹ̀ múlẹ̀ fún wọn yóò fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ṣinṣin làwọn fún wọn díìnà kínìkan náà ẹ̀sìn wọn aládìrí tábọ̀ làwọn ètò ọlọ́run yọ ní sí fún wọn wala yubadilannahum min ba'di khawfihim amna ọlọ́run yóò sì wá fi rọ́pò fún wọn ah, ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ìpayà wọn ọlọ́run ó fún wọn ní ìfàyàbalẹ̀ dípò ìbẹ̀rù ìyá àbùdù nàní wọn ò mọ̀ sí ní ọlọ́run wàlá yushriku nàbí bí ṣe à wọn ò sì ní wá orogún pẹ̀lú ọlọ́run wọn ò ní sí pé nǹkan mi pẹ̀lú ọlọ́run wà á máa ń káfà ọba àjàdà àlèkè ẹni tó bá ṣe kẹfìrí lẹ́yìn ilé fáwọlá ẹ̀ka ọmọlẹ́ fàásìkò àwọn wọ̀nyí àwọn nípò òkè olùmọ̀ọ́mọ̀ olùfojú lẹ̀ṣẹ̀ lọ ọlọ́wọ́n ni wọ́n á kí mọ̀ máa gbẹ̀rún dúró àyà tó tẹ̀lé ni so n tàn ṣàlàyé ń bẹ̀ náà ni wípé n tàn ṣàlàyé ń bẹ̀ náà ni wípé àwọn ìjọba ojúṣe wọn ni so iqamatu ssalah bi bina'il masajid fi shawari hmm, a máa kọ́ mọ́ṣáláṣí sí àwọn àdúgbò káàkiri ojúṣe wọn ni wọ́n sì gba àwọn ìmọ̀ síbẹ̀ so wà tí ẹnikẹ́ni nínú àwọn aráàlú ń bá wá ya papọ̀ wọn ní kírun wọn bì kí ló dé tí ò fi kírun tó bá lóun ò gbà pé ọ̀ràn àyàn ni òun ìyẹn ni pé ọ̀kan nínú àwọn nǹkan tí ìlú yẹn dúró lé lórí tí ìlú yẹn dúró lórí the fundamental the principle upon which that state is established is what the person is denying and calling away from. nǹkan tí ó jẹ́ ọ̀pákùtìlẹ̀ ìtì ìdílé dúró lé lórí gangan lẹ́nu yẹn sọ pé kò rí bẹ́ẹ̀ òun ló wá ń pèpè pé káwọn èèyàn mọ̀ ṣe kí ló wá jẹ́ kí ló fẹ́ ṣe he or she wants to undermine the state ẹni yẹn ó fẹ́ dojú ìjọba àlùyẹ̀bọ̀lẹ̀ ni ìdí yìí nìyẹn tó jẹ́ pé irú ẹni yẹn á wà á rí sí rẹ́bù àwọn òun náà máa ń pè ní rẹ́bù àwọn òun náà ń pè ní rẹ́bù àwọn tí wọ́n ń gbìyànjú àwọn ọlọ́tẹ̀ ní Yorùbá ń pè wọ́n àwọn ọlọ́tẹ̀ ìjọba wọn á fi ẹ̀sùn treasonable felony àwọn tó fẹ́ dojú ìdọ̀gba bolẹ̀ ó fi kàn wọ́n bó ṣe wáá rí káàkiri gbogbo ayé nu tó wá jáwọn orílẹ̀-èdè tí wọ́n ń lo ìjọba tá ní communism bẹ́ẹ̀ náà lórí bírú North Korea bírú China bó ṣe rí nìyẹn tó bá jẹ́ àwọn tí wọ́n ń lo democracy náà bákan náà ni bákan náà ni èèyàn ò lè máa sọ pé communism la fẹ́ máa lo US nísìn yóò padà lọ kóòtù ni tí wọ́n bá ń ṣe bí wọ́n ṣe ń yan olórí ò lè sọ nǹkan bí wọ́n ṣe ń yan náà ni bẹ́ẹ̀ náà ni nínú Islam irun kíkì wọn orí ìpìlẹ̀ gbígbógì ni lẹ́yìn gbígbọ́ lọ́wọ́n ọba gbọ́ tẹ́nikẹ́ni bá wá fẹ́ múrun kìkì kúrò tàbó sọ pé kò rí bẹ́ẹ̀ ó ń tàn ó jẹ́ ọlọ́tẹ̀ síjọba Islam ni ó fẹ́ dojú ìjọba bolẹ̀ ó ti di rẹ́bù ni ìyẹn lànà bí sọ pé máa ń bá dala di iná ó fàkùtù lò ẹni tó bá yí ẹ̀sìn ẹ̀ padà ẹ̀ pa torí àwọn olùkọ́ ti yé wa ṣùgbọ́n tí yorùbá gbàgbọ́ yé ilé tí mo ra sọ yìí tó ń fojú pé àwa nàìjíríà nàṣàrà wa yẹ̀wùdí gbogbo nkálukú lè ṣe ti ẹlẹ́gùn lè jó kò ní yé ìdí nìyẹn tẹ́ rí páwọn afọ ò ní mú fatuwa pé ọmọ kan ò kírun ní ìsìn kan ò kírun àbí bàbá kan ò kírun pé lọ pa rárá torí wípé ẹni tí ó ṣèyẹn níjọba wọn sì kọ́kọ́ gbé lọ ilé ẹjọ́ a competent court of jurisdiction will try the person. ilé ẹjọ́ tíjọba gbé kalẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ láti gbọ́rú ẹjọ́ bẹ́ẹ̀ ni ó gbọ́ táwọn adájọ́ bá wá dá lẹ́jọ́ ìjọba ni ó lọ mọṣẹ́ mo rò pé ìrọ̀ ń fi yẹ wa. wọ́n gbà tá a bá wá sí lórílẹ̀‐èdè ẹ̀sìn tó pé tá fi ń ṣèjọba ń bí kì í ṣe Islam irú obìnrin báwọn àwa ọkọ kalẹ̀ ni ṣùgbọ́n tó bá yẹ pé kò kírun látara òròjú látara pókàn òròjú ìtọ́lọ̀ ń sọ ń bẹ̀ yẹn wípé ká ṣe kíni kí a ká gbà wọ́n níyànjú àbí ká ṣe wáàsí fún wa tọ́lọ̀ ń sọ nu sọ́lọ́tù nìfà àtàkálẹ̀ kan àyà thirty four pé fàáìzú ònà fàáìzú ònà ẹ ṣe kìlọ̀ fún wọn ẹ ṣe wáàsí fún wọn táìkó kan rojú tá a bá ti ní kó lọ kì yóò lọ kì tá a bá tún sọ yóò tún máa rojú ìyẹn ọ̀tọ̀ mo rò pé ti wà ẹlẹ́ẹ̀kejì nípa nǹkan tó ṣe pé kì í ṣe ìjọsìn gangan ṣùgbọ́n tẹ́nìyẹn ń ṣe takwàṣe ọlọ́run mọ́sálà bóyá ẹnìyẹn máa ń ṣe pé bóyá ẹni máa ń ṣe pé ni ẹni tó mú ẹni tó gbé ẹni tó mọ̀ bẹ̀ mí tí ò jẹ́ ibi tí mo fọ̀ bẹ̀ mí ẹni tó mọ̀ bẹ̀ mí yóò ní ṣoríire o hmm. tàbí ẹni tó ọkọ̀ ni ó pa ó tó ń òfò ni ó ṣe o ah, kò bá ṣẹ̀ríà Islam ó takò ṣẹ̀ríà Islam irú ẹni yẹn náà wọ́n á sì lákọ̀ọ́kọ́ ṣe fún abò náà sọ̀rọ̀ nítorí ṣe yẹn ó bá ṣẹ̀ríà mu. àbí bóyá ma máa ń bínú lòdì á sọ fún bánà bí sọ pé látàgùdọ̀p má ṣe máa bínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta ni pé ìtẹ́nìyẹn ṣe ààrẹ rí fún pé ó ta kó ń sọ àbíjẹ ẹlẹ́ẹ̀kejì náà kí n má pẹ̀rẹ̀ mẹ́wàá bóyá obìnrin yẹn fẹ́ràn kó máa ń kọrin báwa nù lé gbogbo orin àwọn orin àwọn olórin ilẹ̀ Yorùbá àtàwọn a sọ fún pé ṣẹ̀rẹ́ islam faramọ́ ẹ̀ òun kan tẹ̀lé mọ́mọ́ èmi wà yóò ní aṣèbó orin muslim lòun kà á wà ṣàlàyé fún pé tó pe lórin muslim yẹn gan-an kò bá ṣẹ̀rẹ̀ àmọ́ rògbò yẹn ẹlẹ́ẹ̀kẹta ni pé tó ń ṣe yẹn kò ní nǹkan ṣe pẹ̀lú ìjọsìn ìbáadà ààrin tó takonu ṣẹ̀rí àṣùgbọ́n kò tẹ ọkọ lọ́rùn kò tẹ kíni kò tẹ ọkọ rẹ̀ lọ́rùn irú ìyẹn náà wá àsì láàṣẹ fún nítorí wípé nínú ṣẹ̀ríà Islam ntọ́kọ wa bá ń fẹ́ àbá fẹ́ lódìmọ̀ bá gbà tó ṣe pé ntọ́kọ yẹn ń fẹ́ o kìí ṣe haram wá àsì náà láàṣẹ fún wá àsì ó láàṣẹ fún ọlọ́run wa ní fàáyídó ó nà tábàtí wá ṣe wá àsì fún wọn èyí tó kàn ní pé wájú ó nà fílímù bọ̀ọ̀jì tí wọn bá wá gbọ́ gẹ́bí ibn arabi abubakar ibn arabi bó ṣe ṣàlàyé nínú tafsiri àáyá yìí àánú ahkamul quran wípé ọ̀rọ̀ tí àfàwà saheed bùnú jubair tí ó sọ wípé téèyàn bá ti ṣé wọ́n àsì fóbìnrin tó bá ti gbọ́ àní tẹ̀síwájú mọ́ bíá èèyàn lódì níbi ìbùsùn ẹ̀rí yíyàn lódì nínú ìbùsùn yìí ìyẹn bá àní sún màmá àní sún tì ìgbà wo wá la lè ṣe yẹn dà torí béèrè lè wáyé irú ta lákọ̀ọ́kọ́ náà pé wáàsí ta fẹ́ ṣe ìgbà ni ó dà tí wáàsí yẹn kò ní gbèdéke àwa fúnra wa láwo orúfù àṣà àti ṣé wa àti bá a ṣe ń bá a sọ sí bó ṣe ń yí padà sí láàfin àsìkò tá a dá dúró táwa lọ sí tí ò bá gbọ́ láwa lọ sí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì jíjìnà sí gbogbo sùn ìyẹn ń kọ́ àsìkò wo lájìnà sí mọ́ tábà lọ wo inú alukur'an al-karim ọlọ́wọ́n bá lè kí ọlá sọ fún wa inú suratul baqara sura two àyà two hundred and twenty six sura ẹlẹ́ẹ̀kejì àyà okòólérúgba àti mẹ́fà sura two àyà two hundred and twenty-six ọlọ́run ní lilladhina yu'luna fi min nisa'ihim tarabbusu arba'ati ashhurin fa in fa'u fa inna Allaha ghafurur rahim ọlọ́run bá ní kí ọlá ń sọ fún wa nípa àwọn èèyàn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣèlérí tàbí tí wọ́n búra wípé àwọn ò ní ṣe kíni àwọn ò ní súnmọ́ ìyàwó àwọn náà àwọn ò ní súnmọ́ wọn mọ́ ilé náà ọlọ́run sọ fún wa kí ni wọ́n ó ṣe ìgbà wo ló lè ṣe dà ọlọ́run ní lilladina yu'luna min nisa'ihim ó ń bẹ fún alladina yu'luna min nisa'ihim tí wọ́n kára ró nípa àwọn ìyàwó wọn báwọn ní wọn tí ṣe lè rí tarabbusu arba'ati ashhur wọ́n lè kóra ró báwọn fún oṣù mẹ́rin alẹ́rí náà olú àwọn tí wọ́n búra mí ní sáyìn payàwó wọn tààrọ́ bùsù wọ́n lè káwọn ní súnmọ́ wọn wọ́n lè kóra ró lọ́dọ̀ àwọn ìyàwó wọn àrùbà àti àṣùwò fún oṣù mẹ́rin oṣù mẹ́rin ní gbèdéke ẹ̀ fa ìfà o ah, tí wọ́n bá wá padà orúkọ bíi tí wọ́n bá lọ padà fa inna Allaha ghafurur rahim dájúdájú ọlọ́run bá jẹ́ kínní aláforíjì oníkẹ́ yẹn ni pé táwọn ọkùnrin yẹn ṣe yẹn tí wọ́n bá padà pé àwọn ò tún padà súnmọ́ ìyàwó wọn èyí tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ nínú kóra aró tí wọ́n ṣe ọlọ́run foríjì wọn ọlọ́run sì kẹ́ wọn la fẹ́ ń bẹ̀ ni pé lẹ́yìn oṣù mẹ́rin yẹn tí ọkùnrin ò bá lọ dọ̀ ìyàwó ẹ̀ obìnrin yẹn lẹ́tọ̀ láti lọ sọ́dọ̀ àwọn adájọ́ pé kí wọ́n ṣe fásitì ìyẹn ni pé kí wọ́n ṣe òpinya láàrin wọn àtọkọ òun ilé ẹjọ́ sì sọ pé kí obìnrin yẹn máa lọ kódà kọkùnrin yẹn sọ pé òun ò gbà rárá a jẹ́ pé nígbà náà ó fẹ́ẹ́ fìyà obìnrin ni kì í sọ̀rọ̀ Ọlọ́run ní sọmọ ilé iná máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwa èèyàn lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkùnrin ò ní dá sí wọn wọ́n wà nínú ilé oṣù kan oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn oṣù mẹ́fà ọdún kódà ọlọ́dún mẹ́ta ń bẹ ẹlòmíín ò dọ́gbọ́n ní kíyàwó wọn máa lọ ìlú wọn obìnrin yóò jókòó bẹ́ẹ̀ yóò ní kó má wà sọ́dọ̀ òun òun máa bá kó nílọ yóò kàn wá fílẹ̀ bí ìgbà tá a sùn nǹkan kọ́ kalimọ hmm? alakọ yóò pa tì mí bí n ta kọ nígbà yẹn nìyẹn fi yàjọ obìnrin yẹn obìnrin yẹn ó sì máa wo rẹ bí ìyàwó ẹ àwọn èèyàn náà máa wo bẹ́ẹ̀ tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà ni obìnrin yẹn lẹ́tọ̀ọ́ kó lọ sí ilé ẹjọ́ wípé kí wọ́n ṣòpinya láàrin òun àtọkùnrin nítọkùnrin òun yóò wí wọ́n ṣòpinya yẹn kò sígbà láàyè nù ṣẹlẹ̀ lẹ́yìn tọkùnrin bá sọ pé òun fìyàwó lẹ̀ kò lè sílẹ̀ lọ́dọ̀ àwọn aláìmọ̀kan ò bá sọ pé òfin ilẹ̀ tí adájọ́ bá ti rí pé tó ń ṣe yẹn ó kàn ní obìnrin yẹn lára mi torípẹ́ lómi gbòòrò irú irú ìgbéyàwó yẹn adájọ́ máa tú wọn ká nù ṣẹ̀ríà Islam so oṣù mẹ́rin ni gbèdéke ẹ̀ gbòòrò ti yẹ torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún Usman bọ́nà Mad'un àti kàdíìtì yẹn wà lè kan àlè ìka kan àwọn ará àlè rẹ̀ yẹn níyàwó rẹ̀ náà lẹ́tọ̀ọ́ tó fún nígbà tó sì wá kọ́ tó fún lẹ́tọ̀ yìí yóò lọ gbà lọ́dọ̀ ẹlòmíì ọlọ́run kò ṣàánú wa. lẹ́yìn eléyìí tí a bá jìnnà sí wọn níbi ibùsùn wọn tí wọn bá gbọ́ tí mo sọ pé ó pẹ́ ju oṣù mẹ́rin tó bá ti kọjú oṣù mẹ́rin tó tún ṣe nǹkan kan tó tún súnmọ́ ilé ẹjọ́ lè tún yín ká ní ṣẹlẹ̀ Islam ṣùgbọ́n tí o bá kóṣù mẹ́rin èyí tó tẹ̀lé lọ́lọ́run wa sọ wípé wàdúrìbù hùnà eléyìí máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé ẹ nà wọ́n tàbí ẹ lù wọ́n kan náà àwọn afáàn tó ń tún kúránì sí yorùbá ó ní ẹ gbá wọn pẹ́pẹ́pẹ́ ṣe mà torí ó pé tó ń bá tún ní ẹ lù wọ́n ọ̀tọ̀ tó ń táwọn mi ò máa tù sí tó lóun ṣe islam tàbí tánà bí ní ẹ̀tọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ti dẹ̀tọ́ táríkù lè dì ní ẹni tó gbẹ̀sìn rẹ̀ jù sílẹ̀ almufariku lè jẹ́mà tó tó ń fa òpinya nínú ìjọ tó ń dà lóru ẹ̀rí pé tíyìn ò bá gbàgbọ́ yé ń tá a ṣàlàyé yẹn yóò mọ̀ pé ah this religion is wicked yóò wá lọ mú àyà wá ìyẹn ló jẹ́ pé tí ìbá ṣàfà tó ní mọ̀ ń pa ṣẹ̀ríà ṣẹ̀nù rẹ̀ ní gbọ́lágún ìyẹn ni pé máa káró mọ̀ mọ̀ dájú ẹ̀sìn yóò kàn lọ wọn àyà wa nu Kùránì la ikraha fi ddin qad tabayyana rushdu minal ghayy faman yakfur bit-taghuti wa yu'min billah faqad istamsaka bil-'urwatil wuthqa la infisama laha wallahu sami'un 'alim tóun ó kàn lọ mọ́ wa nù yóò ní ṣe bọ́ sọ pé la ikraha fi ddin kò sí fipá múni nínú ẹ̀sìn àlejò ń pàṣẹ sí qad tabayyana rushdu minal ghayy dájúdájú ìmọ̀nà ti yàtọ̀ sánù méjèèjì ló fojú hàn yóò bá sọ bẹ́ẹ̀ yóò nítorí náà bó bá ń jí ẹ̀sìn ẹ̀ paraku sí ìyẹn kì í ṣe ní tí wọ́n sọ ń bẹ̀ yẹn a lè jẹyàn nípa ṣẹ̀sìn lóòótọ́ ni ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ ti stéètì ah, kì í ṣe ọ̀rọ̀ stéètì bí wọ́n ṣe sọ̀rọ̀ nípa freedom of expression ìyẹn pé èèyàn lè sọ tó wù kámú nàìjíríà fún àpẹẹrẹ ṣáwọn ọ̀rọ̀ míì wà tí oníròyìn bá sọ tó fi nàìjíríà òfin òmu òfin mu gbogbo right gbogbo ẹ̀tọ́ náà ló ní limit gbogbo ẹ̀ náà ló ní gbèdéke ibi tó dé tó bá tún ti lọ lu ẹ̀tọ́ nǹkan jábẹ̀ wọ́n gé ọwọ́ ẹ̀ tàbí kan fi àjọyàn rògbòdìyẹ wà nísìnyí freedom of speech freedom of association freedom of this oríṣiríṣi gbogbo àwọn tí wọ́n kàkà lẹ́nu tí wọ́n fi ń tàn wá jẹ yìí kí ló dé èèyàn ò ṣe lọ freedom of association ò ṣe lọ jókòó sásọ̀rọ̀ kíkó ló fẹ́ ṣe ní pínì bẹ́ẹ̀ gíléètì wà ń bẹ wọn níjó wọlé kí ló dé ibi oní freedom náà lọ sí mítìn nù bẹ́ẹ̀ ọlọ́run kò ṣàánú wa ọlọ́run ò yé wa so wọ́n tẹ́lẹ̀ bò ń nà tí wọ́n ní kí wọ́n nà yìí kí wọ́n nà wọ́n yìí àkọ́kọ́ nǹkan tá a fẹ́ gbọ́yé ń bẹ̀ tí mo fẹ́ ká gbọ́yé ni wípé kí ni ṣe sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn obìnrin tiẹ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó ní ma daraba rasulullahi biyadihi mura'atan qat wala khadiman wala daraba shay'an illa an yujahida fi sabilillah àdìsẹ́wà ní sọ́yìn Muslim ó ní òjíṣẹ́ ọlọ́run ọba tí kí àtọ̀lọ́ ọlọ́run bẹ́ẹ̀ fún máa ń dọ̀rọ̀ bàrọ̀ sùlùlà kò lu ẹnikẹ́ni pẹ̀lú ọwọ́ lu obìnrin kan ìmùrà ìyàwó ẹ̀ kankan ànábí ònà wọn rí kọ́tùn bó ṣe rí kó mà wàlà khadiman kò ná ọmọ ọ̀dọ́ ẹ̀ kankan rí o lu kankan rí ìlà fi tó bá ń jagun sójú yẹn ṣe sí ànábí pẹ̀lú àwọn obìnrin ṣùgbọ́n nígbà yá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn náà yàwó wọn ànábì sallallahu alayhi wa sallam náà àdìsí ìyá àfúnbùnú Abdullahi Adawsi ó ní lánàbì sọ pé látọ̀dẹ̀ríbù ìmọ̀ Allah ẹ má na àwọn ẹrúbìnrin ọlọ́run Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wá sọ pé ah, ìgbà táwọn obìnrin yẹn gbọ́ bẹ́ẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe orí kankan sọ́kọ nìkan tí náà máa lò wá wọ́n ti náà lè lò wá àìṣe irú àìṣe ẹran ìrìpẹ̀tọ̀ lò wá náà wá bẹ̀rẹ̀ sí hùwà tó wá ànábì wá fún wọn nígbà láàyè láti lè ná wọn nígbà tí ó dijọ́ kejì làwọn obìnrin bá pọ̀ táwọn ọkọ wọn ti lù wọ́n ẹlòmí ojú rẹ̀ ti wú ẹlòmí ara rẹ̀ ti lé ànábì ńlá kọ́ wà fi rìwáyà sọ̀bẹ̀rún náà mọ̀ àti nínú àdìsí àbúdáàdù nàṣáyà àtàwọn mi pé lálẹ́ àná nìṣá ń kàtèrò ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n wá sí tọ́ọ̀fà lẹ́yìn látàbí ali muhammad wọ́n wá sílé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n abẹ́ bí ànábì wọ́n tó bí àádọ́rin obìnrin kùlùhùnà tashku zawjaha ọ̀kọ̀ọ̀kan nu wọn ló ń pariwo ló ń kégbò sí nípa ọkọ rẹ̀ mina dọ́rọ̀bì látara lúlù wọ́n ń kọ́mplain pé ah kó àwọn ti lu àwọn wàhálà lọ ilẹ̀ tajiduna ulaika khiyarakum anabi sallallahu alaihi wasallam ní ìfọlọ́n búra àwọn àwọn ọkùnrin tí wọ́n lu àwọn obìnrin lùkùlù báyìí wọn ò sí lára àwọn ló fi kìlọ̀ ní àdìsí abdullahi ibùnú sàmọ́à kó ìjìṣẹ́ ọlọ́run tí kàtọ́lọ́ ọlọ́run bá ń bẹ́ fún sọ pé yá amadu ahadukum fayajili damura atahu jaldal ba'iri wàlà aláhu yudọ̀jì òrànfi àkìrì yọ̀mí ẹlòmíì nù yá amadu yóò mọ ahadukum yóò mọ àmọ́ yajili damura atahu wọ́n ṣe ń lu ba'iri kẹ́tẹ́kẹ́tẹ́ láfúláìbàárì ràkúnmí kí ni a máa fi lu ràkúnmí kòkòkò wàlà àìlàwò ẹ̀sìn máa wẹ ẹni tó lọ ń lu ìyàwó rẹ̀ bí ràkúnmí wọn yòdọ́ ọ̀jẹ́ àfi àkìrì ìyàwó mi yóò tó lóun fẹ́ lọ sùn mà tó ilẹ̀ bá fi ṣù. ìyẹn ni pé tá a bá gbàgbọ́ yẹn tànàbí nsọ́n bí ni pé lílu obìnrin kìí ṣe lílù wọn bí fún pẹ̀lú kòkòkò gẹ́gẹ́ bí ràkúnmí tàbí ẹṣin tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ká fi pọ̀pá lù wọ́n sàǹdà gẹ́gẹ́ bíi màálù táwọn fúlàní máa ń nà ń pọ̀pá tàbí ká fi ẹ̀gbà nà wọ́n gẹ́gẹ́ bíi ewúrẹ́ kò bá mu ṣùgbọ́n a lè gbà wọ́n bóyá o lè ṣí lábàrá tàbí o lè fọwọ́ tọ́ eléyìí náà ṣe pàtàkì nítorí pé tí kùránì bá ń sọ̀rọ̀ kì í ṣe ìran kan ló wà fún oríṣiríṣi ìlú ló wà oríṣiríṣi ẹ̀yà ló sì wà oríṣiríṣi ìṣesí ló wà àwọn obìnrin míì ó ṣeé ṣe kí wọ́n mọ̀ ní bùkátà sílé bóyá látara ẹ̀kọ́ tí wọ́n ti ní bóyá nù àwọn àtàṣà wọn ṣe pé àwọn obìnrin yẹn láì nà wọ́n tẹ́ bá fojú kó wọn mọ́lẹ̀ wọ́n ti gbọ́ yé kódà ó lè máa lọ sunkún nílẹ̀ yorùbá gangba ni wọ́n ó tẹ̀hún lọ́rùn kí wọ́n na òun ju kí wọ́n sọ̀rọ̀ sí òun lọ pé wọ́n ràn òun sílé obìnrin mi ò máa sunkún yóò ní kí wọ́n lù ú tẹ̀hún lọ́rùn obìnrin míì bó o sọ̀rọ̀ sí ìgbà náà ni ó jókòó kalẹ̀ ejo àti ẹ̀jọ̀ yóò máa máàkì a one zero yóò tún ju tiẹ̀ di one one yẹn tó bá tún fún di two one yóò tún dá padà two two ẹ̀jọ̀ náà tó kò sí tó sọ fún yóò lè máa sọ̀rọ̀ sí òun ni kò sí nǹkan kan àwọn òjò náà tán bí owó ni irú obìnrin yẹn ọ̀rọ̀ bó fojú kó mọ́lẹ̀ yóò lílù tí wọ́n wá ń sọ ọ̀nà anábìwá Muhammad sallallahu alayhi wa sọ pé nínà táànà àwọn obìnrin ọ̀gbẹ́rẹ́ ọmọbàrẹ́ kò gbọ́dọ̀ dá ọgbẹ́ sí wọn lára kò gbọ́dọ̀ ṣe ni kò gbọ́dọ̀ dá ọgbẹ́ sí wọn lára ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ lé kara lẹ́yìn gbọ́ ojú ìyàwó ẹ̀ báyìí ojú yẹn yóò ti dáràn jẹ wọn lójú dáràn jẹ ẹ̀jẹ̀ ó ti sáà ojú inu ìbáyà á rí ìka rẹ̀ márààrún tí ó lè sí ẹ̀kẹ́ ìyàwó ẹ̀ báyìí kódà irin bẹ́líìtì yóò fa ara obìnrin ya tí ó lu ìyàwó yẹn gbọ́dọ̀ kó àwọn obìnrin míì náà ni wọ́n ṣùgbọ́n ṣẹlẹ̀ islam sọ pé kì í ṣe rúdúrú yẹn ni wọ́n ṣàlàyé fún wa ara rẹ̀ tóbìnrin bá jóbìnrin rí náà látọkùnrin olùrí tó lábàá kó lọ jókòó kó yí padà ọlọ́run ṣàánú wa ọlọ́run kò fún wa ní àgbọ́yé tó náà lílù tí wọ́n sọ ànábì ní wadribuhunna darban ghayra mubarrihin lílù ètò ṣe pé kò ní dọ́gbẹ́ sí wọn lára kò ní hàn lára fún ọ̀rọ̀ rẹ̀ àwọn lò mẹ́tẹ̀ẹ̀ta tí ò bá nínú ìbáwí tá a sí discipline èyí tó kàn wallahu ta'ala a'lam òun náà ni ìtọ́lọ́wọ̀n bá sọ nínú àyà yẹn kí lọ́lọ́wọ̀n bá sọ ọlọ́ni wa in kuntuna turidna Allah astafra ọlọ́wọ̀n bá ní wa in khiftum shiqaqa baynihima tẹ́ bá wọ́n ń páyà shiqaqa baynihima hmm? tẹ́ ń bẹ̀rù shikok hmm? ẹ̀ ń bẹ̀rù gbọ́nmi sí omi ò tó láàrin àwọn méjèèjì sóra tí mo ń kà ní sóra tí mo ń kà lẹ́ẹ̀kan sóra tó nìfà sóra four aya thirty four to thirty five that is sóra tó nìfà tí mo kà lẹ́ẹ̀kan ọlọ́ọ̀ni wà ní khiftum shikok bayinihima.

alátúnṣe kan hakama agbọ̀rọ̀dún kan min ahli látara àwọn ilé ọkọ wà hakama min ahli ha àti ọkan náà bẹ́ẹ̀ látara ilé ìyàwó ìrí islaha ṣùgbọ́n táwọn méjì ọlọ́ni káwọn méjèèjì tọkọtaya tí wọ́n bá ń fẹ́ àtúnṣe yòówá fìkìlà ọbẹ̀ ìnáwó ma ọlọ́run ó fi àwọn méjèèjì ṣe kò ń gé dájúdájú Allahu Ta'ala ọba onímọ̀ ni ọba alámọ̀tán ni támọ̀kan tó ń tú sí alákìyèsí ọ̀bìrọ̀ alámọ̀tán. eléyìí tí mo sọ yìí àwọn agbọ̀ràn tàbí alagata, bàbá àwọn adájọ́ ta ni kí wọ́n gbé dìde wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn bóyá ń jọ́ mi àmọ́ dájọ́ wa torí a máa ṣàlàyé ṣùgbọ́n ṣókè tí mo fẹ́ fàyọ̀ ni pé ṣé ẹ rí àwọn adájọ́ méjì àwọn agbọ̀nràdún nǹkan láti dá lẹ́jọ́ ó ti di àmúṣẹ lórí tọkọtaya yìí fún àpẹẹrẹ nígbà tí wọ́n jókòó náà bá ní ọkọ ẹkọ ìyàwó nílẹ̀ ní tàbá obìnrin máa lọ ó bá lọ kọrin ẹ mọ̀mọ̀ bá wa léyàwó àwa lọ ọ̀tọ̀lẹ́jọ́ ti àrò ọ̀tọ̀lẹ́jọ́ ti ẹ̀dá ẹ mọ̀mọ̀ bá mi kò wọ́ọ̀kì tó bá ti mọ̀ ẹ́ pé tí wọn náà bá ti kẹ́fín pé táwọn adájọ́ bá dé wọn ò rí pé wọ̀ọ̀la láṣejù kúkú tètè fàyàwó ẹ̀ mọ́ra kó o bẹ́ẹ̀ kókó sẹ́ni tó rí ọ ìwà àti ẹnu lé ní kó o bẹ̀ pé mọ̀ bínú mo mọ̀ ò ní mọ̀ pé mo yẹn jẹ tó o bá sì lè gbé jáde lẹ́nu yóò ti yé kó fà á mọ́ra kó lè máa fẹ́ ìyàwó rẹ̀ lọ. torí táwọn yẹn bá dé tí wọ́n bá rí i pé wọ̀ọ́lá láṣejù wọ́n lè sọ pé pẹ̀lú táwọn ń wo ìbágbépọ̀ yẹn ò bá mọ́ mọ́. ẹni tí wọ́n bá sọ yẹn is binding ṣàlà lásìkò mi ọlọ́run bá yọ̀ǹda kí n bá rántí àtútù ti yẹn gan lọ́pọ̀ ọ̀rọ̀ ní shoes pẹ̀lú ẹ̀rí nítorí wọn ti dáhùn is binding táwọn afáàsọ ni tí wọn bá dẹ̀ sọ náà pé gbéyàwó fẹ́ kọ́ ọ́lẹ̀ tí wọ́n ní máa fẹ́ lọ kò sí tó lè ṣe wọ́n á padà bẹ́ẹ̀ náà ní lọ́dọ̀ obìnrin ṣùgbọ́n tá a kàn ń ṣàlàyé bẹ́ẹ̀ ni pé ọlọ́run tẹ́ ẹ bá ti lè wà lẹ́mìí pé tẹ́ ń fẹ́ látúnṣe ọlọ́run fi ń ṣe kọ̀ǹgẹ́ tẹ́ ẹ bá sì ti ṣàtúnṣe kò sí wàhálà tí ohun tí wọ́n rí wọ́n wí kò ní kò lè wọ́ọ̀kì ẹ padà fúnra yín lẹ̀ ni ìyẹn náà nìkan yìí nípa ìbáwí òun náà ní kóbìnrin máa lọ nígbà míì sì ní kóbìnrin máa lọ gangan náà ló dáa jù ẹ mi dáadáa o nígbà míì ni mo pè mí sọ pé ní gbogbo ìgbà torí àwọn kan ti sọ di gbogbo ìgbà mo ti sọ̀rọ̀ nípa àwọn èèyàn tá à ń pè ní òkúròrò àwọn ọkùnrin òkúròrò tí wọ́n ní òkúròrò kí kó níyàn jọ náà rorò hmm, kò sóbìnrin tó lè dúró lọ́dọ̀ rẹ̀ kódà àwọn míì sọ súnà lẹ́nu hmm, ẹgbẹ́ nǹkan míì nítorí pé àwọn wọ́n sọ súnà lẹ́nu wọn ò sì sọ súnà lẹ́nu ara wọn ni wọ́n sọ lẹ́nu táwọn èèyàn bá ti rí wọn ò fún wọn yàwó mọ́ wọn ni ẹ ṣùgbọ́n wà ó wà sura of divorce wa mo bá a fi ṣe odidi sura ní Quran mo bá a ní lóòótọ́ ni ṣùgbọ́n sí ní fi máa ṣàyọ̀ọ́yọ̀ nínú ṣẹ̀ríà rárá bàbá kátírà àwọn afá dáadáa ẹ̀rí pé kò sáfà máa pèpè sí i náà bá dẹ̀ wò nú ayé àti ìfẹ́ inú rẹ̀ ní ìtòfẹ́ lò bí ó ń di olóbìnrin mi kan nígboro tó ti láìkì ẹ́ síta ẹ̀ pé ah òjìlí bá bèlè ló ń kán tó nǹkan kan yóò ṣàtìlélẹ̀ lọ hmm, wọ́n gbọ́ ọbẹ̀ fún ọbẹ̀ yẹn wá ní yọ̀ọ̀yọ̀já ó fẹ́ pa mí ni ó fẹ́ pa mí ṣé o mọ̀ pé tí Yorùbá pọ̀ ọmọ ọbẹ̀ ń sìn ó máa fa hypertension ó máa lọ lé yín òun fẹ́ mọ́ akíló kí la gbé kí la ń ju pé àníkọ́ wọn lọ́hùn fẹ́ mọ́ ilé ìyapa yẹn ni ẹ wo bó ṣe kọ́ bẹ́ẹ̀ yọ sínú ọbẹ̀ làṣùhàlà ìlọ́lọ́run fi sọ nínú àyàtà àkàlẹ̀ kan tẹ́ bá gbàgbé nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ṣùhàlà nípa ìbá àwọn obìnrin wí nípa ìbá àwọn wo àwọn obìnrin wí ọlọ́run ní àlíyàn lòun ọlọ́run kánà àlìyàn ọlọ́run ọba jẹ́ ọba tó ga tàbí rán ọba tó tóbi ni àwọn àfáà nítumọ̀ rẹ̀ ni pé wọ́n tó bá mọ̀-ọ́mọ̀ yan obìnrin jẹ lójú ó ti jẹ́ adùn ara ẹ̀ tán ló wá mọ̀-ọ́mọ̀ lè dànù ó dẹ̀ mọ̀ pé yóò láwọn ìṣòro kan ọlọ́run àpọ́lọ́run ọba náà àlìyá ó ga jù wọ́n náà lọ jọ́tọ́ lọ́run ó bá gbé tiẹ̀ náà dé báwọ̀ náà tó kọ́lọ́run ṣàánú wa kọ́lọ́run ṣàforíjì fún gbogbo wa àtẹ̀mí àfẹ́ nítorí àsìkò máa dájú bẹ́ẹ̀ tí wọ́n pè ní discipline ìyẹn ní pé ìbá obìnrin wí ọ̀rọ̀ yẹn tún lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nítorí àsìkò pẹ̀lú ògùn ọlọ́run tó bá di eh, ètò ń bọ̀ àwọn àmọ́ àbọ̀ sí ètò kanu àdìsí yẹn wà lè mara àtúrọ̀ ẹ̀yà tó ń fi bẹ̀rẹ̀ ti zọ́ọ̀jì hàn wọ́n mọ̀ sí wùlẹ̀ tó ń tí a nípa tàwọn obìnrin tí wọ́n lámòjútó náà lànà gbé pé wọn adarunjẹ ló pè wọn bó ni wọn ṣe ń dẹran jẹ kí ni wọn ń dájẹ kí ni wọn bí wọn nípa ẹ bá a ṣe ti àlàyé táwọn ọkùnrin náà lẹ́kùnrẹ́rẹ́ insha Allah ta'ala táwọn obìnrin kọ́ lọ́n fún ìṣe ní fún wa èyí táwa wí èyí tó bá a mú bẹ̀ wá látọ̀dọ̀ ọlọ́run kọ́ lọ́n mọ́dún wa ládàá èyí tí ò bá a mú bẹ̀ wá látọ̀dọ̀ ara wa àti ṣètọ́n kọ́ lọ́n kó ṣàforíjì fún kó ṣàforíjì fún mi àtẹ̀yìn náà ọlọ́run jẹ́ ká bá nàbí wọlé wala jẹ́ ká bá nàbí wọlé ọ̀la mẹ́jà wà lẹ́yìn ànàbí ẹ̀sìn fìrọ̀ wá lọ́rùn ọlọ́run اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته